وعلى المبينات من الهدى والفرقان واشهد ان لا اله الا الله ولي الاحسان واشهد ان محمدا عبده ورسوله المبعوث رحمه للانس والجان وعلى اله وصحبه ما حان حين وآن آمن اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا وعملا صالحا ورزقا طيبا انك ولي ذلك القادر عليه اما بعد قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالدنيا وانما لكل امرئ ما فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكشها فهجرته إلى ما هاجر إليه نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين المغضوب عليهم ولا الضالين يقع عليه أنجم بالصوت الفاتحة أو الله سبحانه وتعالى إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين àlàyé wọn lẹ́gbẹ̀ẹ́ lórí ẹjọ́ tí ṣàtúnṣẹ́ ìpínyà ní màṣíwọ́ fọ́jọ́ lọ́kànlá ìlúkọ́yìn ní bàbá ìṣẹ̀lẹ̀ kí wọ́n máa ń dẹ́rù الحسن البصري إما الله سبحانه وتعالى سيأتي الله سبحانه وتعالى tí ọgbọ́n mi mi tí mo fẹ́ràn lẹ́yìn kan àtọ̀wọ́ wọ̀nyí wọ̀nyí wọ̀nyí àwọn ọmọ tí wà nínú ìlú náà àwọn ọmọ tí wọn kó jọ sínú alùpùpán inú alùpùpán náà àwọn ọmọ tó kó jọ sínú àwọn tó wà nǹkan ọdún ìṣẹ̀lẹ̀ pé àwọn tó bá ń pè ní ìfàkọlù wọn àwọn tó gbé tó àti wọn gbé ní mo lórí bẹ̀rẹ̀ ẹnu àwọn tó kò lóye àmì ìtọ́pọ̀lọpọ̀ àkọ́wà tó lè lẹ́nu pé kọ́ ní ìbẹ̀ àbáyé lẹ́nu tó ń sọ̀rọ̀ Abdullahi bọ̀lá àbúrò من عاصي إلى معاصي lánàá gbàtí wọ́n pe lọ́gbọ̀n ẹ̀mọ́ ní kàfàtà pẹ̀lú ìbò ní kàfàtà ní lọ́gbọ̀n ẹ̀ fàkẹ́ àtẹ̀tẹ̀ ààhàdù kẹ́nẹ́tà so kẹ́nẹ́ ìtọ́ pé òun náà ni ìmọ̀ àtú àlẹ́bí àwùlá ìyàwó ọmọ èèyàn àbí ìyàwó ọ̀nkú èèyàn lọ́wọ́ wọn pè ní kẹ́nẹ́ kẹ́nẹ́ bìtáì mọ̀kútọ̀ bákan náà àlàyé wọn lórí pé mo ó kọ́ wa ní ẹ̀kọ́ bí ẹ̀ṣẹ̀ máa ń ṣàbúrà ẹ̀lẹ́gbẹ́jẹ́ máa ń gbé lọ́wọ́ sánú wọn tààlà kí wọ́n dúpẹ́ fún lọ́wọ́ bá kí wọ́n sọ lọ́wọ́ bá máa kí wọ́n ti pín ọmọ sọ ìdí ẹ̀ ń lé ọ̀dọ̀ lọ́wọ́ sánú wọn tààlà. bákan náà fún wọn tuntun ẹni ẹgbẹ́ iṣẹ́ iṣẹ́ olórí lára ṣe àlejò máa bẹ ọlọ́wọ́ sánú wọn tààlà. láàpá nígbà máa dáhùn ọ̀pọ̀á ọ̀nà tí kí ẹ̀wà ìbọn náà ọba kí ẹ̀ máa ṣe àwọn àgbà ìṣòro yóò kó gbogbo nǹkan tí ẹ̀ ń bèèrè lọ́dọ̀ náà ọba ọ̀pọ̀á ìjọba ní ẹ̀ǹkẹ́lì eléyìí ìlànà ìlànà nígbà Muhammad sallallahu alaihi wa sallam níbi àbọ̀ àṣìṣe nínú àlàyé tí ẹ máa bá sọ lóyìn nípa ìyá ìlànà àmúdu afúnlẹ́gbẹ̀ àlàyé dáadáa orí ìpele méjì lójú ní aláàkọ́ mọ̀gáwọ́sù màábá mọ̀gáwọ́sù zulu alkolo àlàyé wa lórí ilé lábá ìyáka na sàáyìn àti sàánà náà kágbógbé ìyọlọ́ọ̀bá àdọ́wọ́ ìyọlọ́ọ̀bá nìkan jù láti máa wá ìrànlọ́wọ́ àwọn ènìyàn wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀lẹ́mí àtọ́nà ọ̀bà sàánà ọ̀bà sàánà àti sàánà náà wọ́n bí lórí ìtẹ́lẹ́jì ìmọ̀ wáyọ̀ wọn ló wọn subhanahu wa ta'ala ní ìkọ̀ tuntun orí ìpele méjì lòun náà wáyé aláàpọ̀ ni àtẹ́kọ̀tù bìlá àtẹ́kọ̀tù bìlá wọn náà gbé ẹrú èèyàn gbọdọ̀ gbé ọkàn lọ́wọ́ ọkọ̀ subhanahu wa ta'ala èèyàn gbọdọ̀ fọkàn tọ́lọ́ ọkọ̀ subhanahu wa ta'ala èèyàn gbọdọ̀ ní ní ọlọ́wọ̀ subhanahu wa ta'ala ìgbésí ní àlẹ́ àti máàdì

kò tó gbọ́kàn ní gbogbo àlámọ̀ ìyá yìí àmọ́ nìkan tó dábí pé a lè gbọ́kàn lé a lè gbára lé ní gbogbo àlámọ̀ ìyá ayé wa òun ẹ̀ nìkan ní àmọ́ wọ́n lọ́gbọ́n ní wọ́n ti yá ẹ̀sán sàáyé ṣé wọ́n ní àtẹ́kọ̀tù bìlá kí wọ́n gbọ́kàn lọ́wọ́ subhanahu wa ta'ala kí wọ́n gbọ́kàn lọ́wọ́ subhanahu wa ta'ala kí ẹni tó wọ́n pẹ̀lú ọmọ sánú wọ tààlà àti kí ẹ máa gbára ní ọba àlàjìwá àdáwé ó ní máa nà tàwọ́ kùl ẹ̀dìgbàlẹ́ ń tàwọ́ kùl náà gbà lọ́wọ́ ọba náà ni wọ́n tó ṣe pé níbi ara yìí ọlọ́run bá so tẹ̀wọ̀ṣídò olóhíyà èyí tó tọ̀fẹ́jọ àti ìwòbí ọlọ́run bá so papọ̀ àwọn ará nínú ọdún tó wọ́n ti ń sọ̀rọ̀ nípa àtàwọ́kùn àwọn ìgbà ọlọ́run náà tẹ̀lé ọ̀rọ̀ tẹ́gbà ọlọ́run náà ká gbọ́kọ̀ ọlọ́run náà subhanahu wa ta'ala ọ̀rọ̀ òbí yá sí i. ìrònú ọ̀dẹ́ gbogbo ọlọ́run náà ń tún ṣe ọlọ́run bá gbé òbí وتوكل على الحي الذي لا يموت وبشر بحمده عايز الله سبحانه وتعالى الله بني بال الله سبحانه وتعالى ọmọ náà tí ń pè òun ní ọba tí ò ní kú láíláí ọlọ́run máa ní wọ̀fẹ́ bẹ́ẹ̀ bẹ̀hàmì ṣẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀la hàmì lẹ́yìn lára mú ọ̀fẹ́ àgùnbùnbíyà الله عز وجل يغفر به ما شاء الله سبحانه وتعالى كتاب الله جمع المصطفون الله سبحانه وتعالى إليه توحيد الالوهيه أي لي ما يجي كتير يعني الله صلى الله عليه وسلم الله سبحانه متوعيد الأولوهية من يعلم إياك نعبد وإياك نستعين لا نجم بآية إياك نعبد وإياك نستعين آية تبين طيب هو يعني الشيخ الإسلام ابن تيمية ابن تيمية الحفيد رحمه الله ونسوي الفاتحة في إياك نعبد وإياك نستعين ونقول ثم ثم أن الفاتحة قولنا الإبداع قدر في آية الكريم ومن آية إياك نعبد وإياك نستعين فإذا ìgbàgbọ́ الله akọ̀ọ́nù ẹnu sọ́dún Fatiha, àwọn ọ̀gá wọn ọ̀nà méjì ìkọ́ wọn lọ́jọ́ wípé àdìsọ́nà ọ̀nà mọ́ni ìkọ́ wọn lọ́jọ́ wípé ẹ̀wú ló ń béèrè lọ́dọ̀ ọlọ́run sánú ọ̀tá rẹ̀ yóò ti wá fún sínú ìyá sana àbúrú pọ̀ ìyá kàmìtà ọlọ́run gbé láàrin èmi àti ẹrú mi ló wà nítorí òun máa ń lè fún un lè fún un. olùgbẹ́gbẹ́ tí kò sẹ́yìn tó ní ya wọ́n mú náà tọ́gbẹ́ wọn níta àmọ́lùtú àǹfà àdùá àmọ́lùtú àǹfà àdùá kalla huwa fi su'ali llahi al-auna fi mardati ثم وجدته في إياك نعبد وإياك نستعين tẹ̀síṣẹ́ wọ́n ní mo sùn nípa pé àbọ̀ àwọn ní láǹfààní jù àti àbọ̀ àwọn ní àǹfààní rẹ̀ pọ̀ jù ní ọ̀rẹ́ náà lè ọ̀wọ̀ gbogbo ìgbòdò ṣoṣo bí àbọ̀ àwọn ní láǹfààní jù sí ọ̀rẹ́ náà lè ọ̀rọ̀ nípa àwọn ọ̀pọ̀dà ní pé àbọ̀ àti láǹfààní sí ọ̀rẹ́ náà lè òun náà ní kí ẹ máa bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ sàmù tààlà lórí bí wọ́n ṣe rí ìrànlọ́wọ́ náà ẹ̀rù kẹrù máa lọ ìrànlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ sùhánù wọ̀tá hàn lórí bí ẹ ṣe rí ìrànlọ́wọ́ lọ́wọ́ sùhánù wọ̀tá hàn. ọ̀nà àwọn padà rí àgọ́ ẹ̀ nínú iyyaka na'budu wa iyyaka nasta'in. tó ń gbé ìmá bèrè ẹni tó lọ́wọ́ bá sùhánù wọ̀tá hàn bá ti ìrànlọ́wọ́ lórí ìjọsìn olóòtú ti ọ̀nà ìgbà tí ọlọ́run ta máa ń gbé ìrànlọ́wọ́ lọ́wọ́ sùhánù wọ̀tá níbi ìjọsìn ọ̀nà méjì yìí aláwọ̀kọ́ ni aláwọ̀ kọ́bílẹ̀ ìbáadà ẹlẹ́gbẹ̀ẹ́ ni aláwọ̀ bàádà aláìbáadà kọ́nà ọba wà lọ́wọ́ nígbàtàwà bí i ṣe jọ́sìn àbí nígbàtàwà bí i ṣe jọ́sìn lọ́wọ́ ìrànlọ́wọ́ ọlọ́wọ́ bá àtẹni lábí ń jọ fìyẹn ṣe ẹgbẹ́ ìrìn sí àmì láti yé tó pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́sìn ní pé ìrànlọ́ ọlọ́run bàtà ti máa ń lẹ́yìn bàtà bá ṣe ìjọsìn tán ẹgbẹ́ ìjọba tó ti ní ìsìn bàyẹ̀ kí á kú kan sí lára ìrànlọ́ ọlọ́run tó àná ọ̀tá lórí wọn náà ni pé kó tún ṣe mọ́gùn ní ìrànwọ́ fún wa láti àlàáwọn àárẹ̀ ìyá rẹ̀ ti jẹ̀bi ìdá òun tí kìí sẹ́yìn pé àwọn ọmọ sùn lọ sí àgọ́ àwọn omi àǹfààní rẹ̀ pọ̀ jù àwọn akọ̀dà yìí pé kí ẹ máa bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ sánú wọ̀tà áádá níbi ìyọ̀nà náà rẹ̀ على ظالمين وآية إياك نعبد وإياك نستعين ولم تقول عبد الله محمد الله صلى الله عليه وسلم على من في أبواك على من صلى الله سبحانه وتعالى قال الله ولول إجابه اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك لا تقول عبدك من الدعاء يا أبو ìnùkọ́yìn aláàmùsùlá wọ́n bí bí ṣe síra kan lórí wọ́n fi sọ orí ara yìí wọ́n ti síra kan láti ní mọ̀dáwì ti sàlì kí fi mọ̀náàzì ìyá sara àbúdú wà ìyá sara sàì síra yìí ẹ̀rí pé wọ́n fi wọ́n fi sọ orúkọ ara yìí mọ̀dáwì ti sàlì kí fi mọ̀náàzì ìyá sara àbúdú wà ìyá sara sàì síra wọn tó wọ́n ṣe yìí ìpínlẹ̀ ẹni pé wọ́n ti ṣẹ́ منازل السائلين fún ṣekú eh, islam àti ismail al-hawaii àwọn tó wà mú sọ́kọ̀ ní ṣe tí wọ́n al-hawaii ní lára àwọn àgbàfà ni wọ́n pé ẹ̀ṣẹ́ tí gbé yìí èèyàn lè èèyàn ṣe máa fún bàbá máa pẹ́ mọ́ ní àwọn ọdún tó ṣe gbé ìlàpá àwọn súnfí ó lápá lára wọn láwọn àbálà kan ọ̀nà akẹ́kọ̀ọ́ tí ìmọ̀kànnì fi ṣe ẹ̀yìn pé ìmọ̀kànnì fẹ́ ṣàlàyé fáwọn èèyàn ó fẹ́ ti pè àwọn oníṣòfin wá sí gbogbo ọ̀nà ọ̀nà náà ó sì fẹ́ ti sọ fáwọn tó wà lọ́jọ́ náà mọ̀ pé àṣé àmàlù kúlóòbù náà àwọn iṣẹ́ ọkàn ó wà mú hadith sẹlẹ̀ wọn láti gbé ìmọ̀kànnì níbi tí àwọn yìí ó ní àwọn àwòrán tí wọ́n fi ṣe rọ́dù fún àbí Ismail alhawa pé lè yà ah, kò yẹ kó lọ báyìí yẹ kó lọ ó sì ní àwọn ìṣẹ̀lẹ̀ táwọn ọ̀dọ́ gbé hàn ah, tó wá gbègbè rẹ̀ báyìí báyìí ìgbà ṣe rí. lẹ́yìn gbogbo ẹgbẹ́ tí àwọn yìí náà àwọn àfáà tó ní ìṣẹ̀fẹ́ táwọn náà fún un lára ọ̀rọ̀ inú ìpẹ́yìn bí ayé náà fẹ́ẹ́ tó nìkan yìí náà gbà nínú ọ̀dọ́ ìsàlẹ̀ sínú bákan náà. àmì ìṣe pọ̀ jù pé síra ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ṣe ní ìgbẹ̀lẹ̀. tẹ́lẹ̀ bá tẹ̀ sí ẹ̀ bá tẹ̀ sí فكن الله سبحانه وتعالى الله بشر مقيم فلاه هو وهم جد المصائب ولن تقول لا ونحن إياك نعبد وإياك نستعين كما تقوى عاتل ما تقول الله ما تقول عبادة فاجو الاستعانة من أجل فضل يقول من رسي الله سبحانه وتعالى تقول إياك نعبد فاجو وإياك نستعين

ẹni nke ìwájú mùsùlùmí náà ó lè wá lọ́wọ́ pẹ̀lú lọ́dọ̀ ọmọ subhanahu wa ta'ala òun náà ni pé iyyaka na'budu haqqullahi 'ala al-ibad iyyaka na'budu haqqullahi 'ala al-ibad òun náà jẹ́ hadith Mu'adh bin Jabal ìka fún ìṣòyìn fún ẹni sọ fún Hudhayfa ibi àtẹ́lẹ̀ ma haqqullahi 'ala al-ibad ibi tó máa ń wọ ọlọ́run ánú wọ̀tà á ń lé àwọn ẹrú rẹ̀ ó ní Allahu wa rasuluhu a'lam àní wọ́n sọ pé haqqullah ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a. eléyìí wọ́n náà wọ́n sùn àwọn ọ̀sán tó wọ́n máa ń gbé ìlú àwọn ẹrú rẹ̀ òun náà ní pé kí wọ́n máa dé ìfọ́nà ọba nìkan tuntun kí wọ́n má sì ṣe ẹgbọ́ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala. àyìnbó tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ máa hákò eh, máa hákò ọmọdé kí ni wọ àwọn ẹrú náà lọ́dọ̀ lọ́wọ́ sí àwọn ọ̀tá rẹ̀ àlẹ́wà bá hàn sí lọ́sọ́lá wọ́n ní ìwọ ẹrú náà ni ó tún ní aláwọ̀ wa rasuluhu ààlẹ̀ àlẹ́wà ni qala alla yu'adhibahu ìjọba ẹrú gbé lọ́wọ́ sùpánà ọ̀tá ní báwọn náà bá ti ṣe ọ̀kan tuntun ọlọ́run hapun lọ àbí hapun kọ́ọ̀lì ọba ìdá ìwọ rẹ̀. ìsàárẹ̀ sì ní hapun dání pẹ̀lú ìgbé tọ́lẹ́gún nílẹ̀ ààbò ẹ̀dẹ́ iṣẹ́ ẹ̀mú lé nínú ọ̀gbọ̀n lọ́wọ́ àwọn ọ̀sán alẹ́ adẹ́rẹ́ tí ìyẹn wá gbé ẹ̀tọ́ ọlọ́run bá ṣáájú ẹ̀tọ́ àwọn ẹrú ẹ̀ṣẹ́ tí ń tó dání àbá ní òun ló fà tọ́lọ́ bá ti fi lé ìyá tara àbúrò ṣáájú ìyá tara sáà náà ṣe wá ní àlà ìbádà àwọn ọmọ sọ fún ní kẹfẹ́ àlà ìbádà níbi ara iyyaka na'budu wa iyyaka nasta'in wọ́n ní àwọn èèyàn níbi látara ara yìí wọ́n kún sọ́nà mẹ́rin ọ̀nà mélòó ọ̀nà mẹ́rin ẹ̀gbẹ́lẹ́ta lórí tafásọ́gbé ìyọ́lọ́wọ́ bá ti kó fún láàmú ọjọ́ sì fún àárín sí ìjọsìn pẹ̀lú mi àkọlọ́pọ̀ àwọn olùkàrà ìrànwọ́ ọba nìkan tó ọba ẹni tó láti mọ ọba ràn lọ́wọ́ àwọn òní wá ràn lọ́wọ́ lọ́jọ́ ìlúmí àìsànlọ́pọ̀ àwọn olùkàrà àwọn àbá ní àwọn èèyàn lábala ọ̀rọ̀ yìí ọ̀nà méjì lọ́ fún sí ọ̀nà méjì àwọn òṣèré àkọ́kọ́ òun ni àwọn ìpín tó lọ́lá jù ń bẹ̀ òun ni àwọn òbí tó ṣe kí ni tọ́sọ́bì jù ń bẹ̀ tó lọ́lá jù òun ni àwọn ahàlẹ̀ ìbáradá sí والاستعانة بالله هو العرس يلعى عرس يا وطني آه، كنا قال عرس يا وطن هو العرس يلعى بو بو جاي هو وطن جوفي شغل ومشاغل العبادة بو بو جاي هو وطن سواء سبحانه وتعالى وفي لك هو سبحانه وتعالى وفي ويا الله سبحانه وتعالى, وطن وطن وطن وطن وطن وطن وطن وطن وطن àwùjọ àkọ́kọ́ nìyẹn àwọn ọ̀fẹ́ àkọ́kọ́ yìí sì yìí òun làwọn tí àdébà Muhammad sọ̀rọ̀ fún lọ́sí ti bọ́nu hadithi Mu'adh bin Jabal lẹ́sẹ̀ níṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àwọn ọ̀sán ọlọ́run jẹ́ kí ni ọlọ́run ní fìyà jẹ wọn. lè haqquhum 'ala Allah alla yu'adhibahum àwọn ọ̀fẹ́ aláwọ̀sán nìyẹn. sọ̀rọ̀ ọ̀sán ẹlẹ́kẹ̀jì níṣẹ́ ara ìyáka náà àbúdó wọn ìyáka náà sàáyìn òun náà ni alkafir almawi alkafir òun ni ọ́fíìsì ìpínlẹ̀ ọ̀kọ́ tẹ̀gbọ́n àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ ọ̀kọ́ òun àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí òun àwọn mùsùlùmí àwọn mùsùlùmí tẹ́sí gbogbo gbọ́dọ̀ ni wọ́n fi ń gbèsè fún ọmọ sùhánù wọn tààlà ni wọ́n bá ayé ọmọ sùhánù wọn tààlà wọ́n wá àwọn ọmọdé ọmọ sùhánù wọn ní ìjọsìn àwọn ìlànà òṣèlú àwọn ọ̀pọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì òun náà ni àwọn tó ń gbé wọ́n gbé ní fún oníbi ìjọsìn wọ́n ń gbé ìfọ́nà ọ̀bá rárá òun làwọn kí ni àìdáàpé àlùmọ́ọ̀rù òun làwọn kìí yìí ọ̀dọ́ tó jẹ́ àwọn ọdún àwọn òkùnkà àwọn ọdún aláìdáàpé subhanahu wa ta'ala ẹ̀rọ ọdún kò ní yẹ wọ́n ń tẹ́kì fọ́nà ọ̀rọ̀ subhanahu wa ta'ala ilé ìlànà fọ́nà ọ̀sẹ̀ ní al-i'rab kúfù al-i'rab wọn àwọn ọlọ́kùnrin kókó ẹ̀yọ̀ wọn wọn ni pé kí wọn láti Islam kó má jẹ́ fífọ́n náà wọ́n hánà wọ́n tà án rárá wọn àwọn ọlọ́kùnrin kókó ẹ̀yọ̀ wọn. tọ́lá wà ní iná ta sọ pé wọn ò jẹ́ fífọ́n ọmọ náà wọn ò ṣe Islam náà táwọn náà bá máa wá ìrànlọ́wọ́ fún ọlọ́run sàánù wọn tà án rárá ọlọ́run ṣe fún wọn bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tó jẹ́ olùgbàgbọ́ òdodo tó ń fi ọlọ́run sàánù wọ sàánà lórí ìkóòmù tó bá wá ìrànlọ́wọ́ tó ọlọ́run sàánù wọ sàánà ọlọ́run wọ lọ́wọ́. bákan náà láyé ń bì bákan náà ń tí wọ́n ṣe mùsùlùmí náà tó yẹ kó ṣe kí ìrìnàwó àmọ́ oníwọ́n máa ń tó fún wa ní ilé ayà kan pé yẹ̀sánùhù man fi samawati wal ard kullu yawmin huwa fi يسأله من في السماوات ومن في الأرض يسأله من في السماوات والأرض يسأله من في السماوات والأرض الله سبحانه وتعالى الرحمن الرحيم gbọ́ngbọ́n lukman ní síwájú òun náà sáré òun gbogbo àwọn tó wà lórí ilẹ̀ gbogbo àwọn tó wà ní sọ́mọ́ ọlọ́run bá ní wọ́n máa ń béèrè nǹkan lọ́wọ́ lọ́wọ́ sánú bọ̀tà tẹ̀lé tọ́ba tí gbogbo àwọn tó wà lórí ilẹ̀ oṣù tó kárí àti mùsùlùmí àti kìtẹ̀lú àti ẹlẹ́bọ àti mùsùlùmí àti kòkí gbogbo wọn lórí gbogbo wọn ni wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ lọ́wọ́ sánú bọ̀tà yẹ̀sàlù máa ń fi sẹ́mà wá sí wọ̀dà ọlọ́pàá tó ní gbogbo àwọn tó wà ní ayé gbogbo àwọn tó wà ní sọ́mà gbogbo àwọn tó wà lórí rẹ̀ gbogbo wọn lọ́n lè kan tó ọlọ́mọ sàánù wọ̀ tàn ọlọ́pàá ti ṣe ìsọ fún ẹnìkankan wọn eléyìí lára rahama ọlọ́wọ́ ọba tó tẹ̀ ìrántí nípa rahman rahim náà ibi rahama ọlọ́wọ́ tó tẹ̀ yóò kó ta ní sínú àti mòmìnir àti tani kèdè yìí nílẹ̀ mòmìnir kí tó o láyé bí ẹni tó o bá tiẹ̀ ẹ̀yẹ́ ẹgbẹ́ kò bá tiẹ̀ ìyá náà sì mọ̀ pé kò bá tiẹ̀ kódà kò ó máa ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ yẹn láì dáyìí tẹ̀lé tó bá sọ̀rọ̀ yẹn láì dáyìí tó bá wá bẹ́ẹ̀ àjá tó gbé ẹ̀yìn bá tiẹ̀ ó máa ń sọ̀rọ̀ yẹn rárá ẹ̀dẹ́ táwọn méjì náà bẹ́ẹ̀ tọ́lá sọ ọ̀kan lọ́rẹ̀ tọ́lá tó bá ọmọ èèyàn ni kí ló máa dé yóò fún

ohun tí ọlọ́wọ́ bá ṣe fún oníkálùkù ìjọ ẹ̀yà tó lọ́wọ́ bá ṣe fún oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni bíi ọ̀tọ̀ọ̀tọ̀ ni lóòótọ́ ẹni tó jẹ́ mùsùlùmí ọlọ́run ṣe ọlọ́run lè ṣọwọ́ ìta fún ọlọ́run bá lè ṣèjọra fún ẹni tó jẹ́ mùsùlùmí náà ọlọ́run bá lè ṣèjọra fún náà àmọ́ lọ́mọ pé ìbẹ̀rẹ̀ سوى شيء مؤمنين قال يلو الله سبحانه وتعالى يقول وما فعل الله قال كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك كلا نمد هؤلاء ẹ̀ta fún báyọ̀ náà ọba jẹ́ ń sọ ẹ̀ta fún kò kí èèyàn bẹ́ẹ̀ lẹ́nu náà ọba jẹ́ ń sọ ẹ̀ta fún àwọn tó jẹ́ mú kù yìí láyé ń bì ọba bá ní wọn máa tẹ́ ẹ̀nà àbọ̀ wọn kú kẹ́ máa bọ̀ wọ ẹni pé ọ̀rọ̀ sábà ọ̀rọ̀ sàánù ìwọ̀ sàánà ọlọ́run kò ní kọ́ fẹ́ nìkan láyé ń ọlọ́run kò jùlọ ṣe pọ́ọ̀tù الله ما يقول لكن قال قال ربي قال ربي فأنزلني إلى يوم يبعثون قال رب فأنظرني إلى يوم يبعثون قال قال فإنك من المنظرين إلى يوم يبعثون الشيطان ẹni ẹ̀kọ́ ẹni èdè bàtọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ pàánù wọn sáré sí ọlọ́wọ́ bá wò lọ́mìlára má sì parí sí lọ́mìlára di ọjọ́ ìyàrá fún ìrààbò lọ́mìlára di ọjọ́ ìpè àlọ́ ẹni tí wọn lọ́wọ́ gbà òyìn àbí wọ́n ti parí sí. ọ̀rọ̀ kí kí lọ́wọ́ bá ti wọ́n mọ̀ dá lóhùn ọlọ́wọ́ bá ní kọ́ ọ́lá. ọlọ́wọ́ ní kẹ́kọ̀ọ́ tó fẹ́nu àwọn ọlọ́wọ́ bá ti fún wọn. ọwọ́ máa bẹ fáá lọ́nà owó ti dá lẹ̀. ìlà ayáwó ìlọ́wọ́ akọ́sí ni máa ẹ̀rù. nígbà lẹ́nu ni pé ẹyin tó bá jẹ́ pẹ̀kí èèyàn tó bá bèèrè sọ́nà ọlọ́wọ́ bá láyé ń bí ọlọ́wọ́ ṣe ẹni tó bá jẹ́ nígbàgbọ́ náà tó bá bẹ̀rẹ̀ sọ ọlọ́run bọ́lá níbi ọlọ́run bó ṣùkú àmọ́ ìbẹ̀rẹ̀ tọ́lọ́run bá ṣe fún ẹni tó gba ọlọ́run bá gbọ́ tó jẹ́ níbi ní òdodo ó ń yàtọ̀ sí ìbẹ̀rẹ̀ tọ́lọ́run bá bá ṣe fún ẹni tó jẹ́ kí ìfèyí tó jẹ́ lẹ́bọ̀ tó ṣe mọ̀mọ́ ni ẹni lọ́dọ̀ wo ọ̀nà bá àkọ́ni pé ṣe níbẹ̀rẹ̀ tọ́lọ́run bá ṣe fún ẹni tó jẹ́ mọ̀mọ́ tó jẹ́ mùsùlùmí àwọn kan ní lè ṣe àwọn ọmọ ẹ̀sìn ní lè ṣe àwọn ti fi wọn àmọ́ ìbẹ̀rẹ̀ tó àwọn ọba ṣe fún ẹni tó ń ṣe mùsùlùmí tó jẹ́ kẹfìrìyàn tó jẹ́ ẹlẹ́bọ ọlọ́run ọba tó ti bẹ̀rù ìṣèdọ́rọ̀jì ètìlá bàlá ọlọ́run ọba ti gbé àdánwò báyìí ọlọ́run ọba ti mímọ láàrin tẹ́lẹ̀ yóò máa gbàtọ̀jẹ́ yóò máa gbàtọ̀jẹ́ tóbi bọ́ sí ọ̀dọ́lọ́run àrùn wọ̀táàlì كليته بقى lè túbá wọ́n máa ń gbé فلما نسوا ما ذكروا به أنزلنا الذين فلما نسوا ما ذكروا به فتحنا فلما نسوا ما ذكروا به فتحنا عليهم بابا من السماء فتحنا من السماء فظلوا فيه يعلون نعم ابن ميرة أنعام فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا

حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة àwọn ẹni tó bá tí wọ́n ń dún nípa gbogbo ìkẹ́ tó máa bá ti kẹ́ wọn gbogbo ọ̀nà oríire tó máa ti tó máa bá ti fún wọn yìí ọlọ́wọ́ bá ní akẹ́lẹ́hún dákítàtẹ́ ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá àwọn amú wọn lójì amú mo fẹ́ fi pé ìgbéra tó máa bá bá ó ní ìgbéra tó máa bá bá ti fún un lójì ọlọ́run bá tó ti fún mùsùlùmí àti mùmìnì ọlọ́run bá ti tẹ ẹni ọlọ́run bá ti pọn ní ìlú. àmọ́ wọn ní àtúndẹ̀ ọlọ́run bá ti fún ẹlẹ́gbọ́ àdíkèsè yìí àdíkò fún èèyàn ọlọ́run bá ti ṣẹ̀dánwò fún un ni ọlọ́run bá ti ń bẹ̀rẹ̀ ni tí ó fi wá gbàgbé akalẹ̀ àkàndínláàmú bàtà ọlọ́run bá mú méjì. olùdókòwò tí yàn bá rí ẹni tó báwọn bá ṣe orí fún tí ò bá ń ṣe ẹni jẹ́ mùsùlùmí àti tó jẹ́ mùkùnmí àti tó jẹ́ olùpèkí èèyàn ọlọ́run bá ti ń ṣe ọlọ́run bá ń ṣe ọmọ ẹ̀dá fún láyé ń bì ọlọ́run bá ti dán òun lẹ́yìn iṣẹ́ ìmọ̀ lọ yìí káwọ́ àwọn oníṣẹ́ ìdíwọ́ àwọn tó lẹ́yìn àwọn tó lówó sì ní wọ́ọ̀dù wọ́n wọn kò sí mùsùlùmí láàánú ọba ti wọn òwe wọ́n wọ́n sọ pé fàlámà lọ́sùn máa lókè lẹ́yìn ìgbà tó wọ́n gbogbo sí àwọn òṣìṣẹ́ wa jíṣẹ́ fún wọn tó wọ́n ti ń bá ń kàn mí lọ ọlọ́ba ní fàtà àná ní àbúrò hátà ìlú àtẹ́rù dúnà oṣù sáré tí gbé tọ́wọ́ ti dúnú pẹ̀lú owó tó bàbá fún wọ̀nyí àwọn ọ̀gá ní àkàznáhùn bàtà àwọn ọgbọ̀wọ̀ àgbà ọmọdé jù abẹ́rẹ́ ọ̀sán àwọn ọ̀gá ara ilé orí ìdẹ́yà tí ó fi kẹ́ wọn ó kọ́nà mọ́ gbìyànjú wa inú dájú pé gbogbo ìjọba tó lọ́wọ́ ti fún àwọn tí wọ́n ṣe mùsùlùmí àbáwọn tó gbáwọn kò fi yẹn ọlọ́run ti ti dọ̀rọ̀ jù ọlọ́ba ti ń lọ́wọ́ ti ń dánwò àmọ́ tó lọ́wọ́ pàdé wọn tó ẹni tí ti kẹ́ wọn ti wọ́n tó ń ṣe ọlọ́run subhanahu wa ta'ala wọ́n lè máa dè nǹkan lọ́nà ọlọ́run subhanahu wa ta'ala kọ́nà ní láti ṣe fún kò gbọdọ̀ bá ń jẹ́ ẹlòmíì kì ẹlòmíì kì ní kẹ́kẹ́ tó ń bèèrè ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fún mi ọlọ́run kì í ṣe fún ọba ń jẹ́ o tẹ́lẹ̀ wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ sí pé nǹkan lọ́run tó ń bèèrè lọ́nà ọlọ́run bá kọ́nà ọba ṣe fún ẹ̀yẹ tọ́lọ́run bá ṣe fún ẹ ó ní ìsọ ẹ́ di kèkè yìí ó lè padà fẹ́ bí ẹni tó gbìyànjú sí ẹsẹ̀ ọlọ́run sánú ọ̀dà àná ó lè padà fẹ́ bí ẹni tó tí ó di kékeré yẹn ìrọ̀lọ́run òbí jẹ́ fún ẹ. ọlọ́run sánú ọ̀dà àná ọlọ́run ní wọ́n lọ́wọ́ bá sọ̀tọ̀ lọ́ọ̀bù rizqan li ibadihi làgbàgbọ́ fil ard ولو بسط الله الرزق إنه بعباده خبير بصير إنه بعباده خبير بصير ولو قصد الله رزق عباده ọlọ́run bá tó bá ti fún ọlọ́run bá ti bo gáàndì sílẹ̀ fáwọn ewu rẹ̀ ni làbọ́gọ́rún pẹ̀lú àwọn wọn bá dìdàkudà lórílẹ̀ wọn bá dìdàkudà ẹ̀sìn ọlọ́run wá lórílẹ̀ ọlọ́run wá tó kàn fún ọdún wọ̀lẹ́ kí ينزل بقدر ما يشاء àmọ́ bàbá sùhánù wọ̀ sàárá ọlọ́run máa ń sọ àrùn ìzìkílẹ̀ ọlọ́run máa ń sọ àrùn ìzìkílẹ̀ pẹ̀lú gbọ́rọ̀ ọ̀bẹ ìṣẹ́ wọn ní gbẹ́gbẹ́ ìgbésẹ̀ tí aláàmùsùlá ń tẹ̀sí wọn bàtọ́ mú àyà yíya wọ́n ní ọlọ́run sùhánù wọ̀ sàárá yóò máa ṣe àrùn ìzìkí fáwọn ẹrú rẹ̀ yóò máa wọ ìgbésẹ̀ tí ẹ̀ńtọ́ bá ṣe tó wọn mọ́ bá ṣe bẹ̀rẹ̀ ìjọba bá bá ti mọ̀ lórí yìí tí bá fún lówó yóò sọ dídàkudà ọlọ́ba ní mọ̀ fún lówó. ẹlòmíì tó bá bá bá ṣe bẹ̀rẹ̀ yìí tó bá dọ̀rọ̀ oṣù ó ń dídàkudà ọlọ́ba wọn yóò mọ̀ pẹ̀lú oṣù kó ṣe lọ́wọ́. ẹlòmíì sì ní àánú méjì lọ́wọ́ wà ọlọ́wọ́ kọ́ bù láti rí kò ní jẹ́ tó lówó báyìí náà kò ní jẹ́ tálákà òun tó bá ń tẹ́lú dé táǹkà náà ó ń dìgbà kúdà wọ́n ti dé gbogbo ipò tí yẹn bá bára rẹ̀ kí yẹn máa wọ òkú ìgbẹ́jọ́ náà wọ sánà ọ̀tá ẹni ní ìsìn tó bá ti ń bèèrè nǹkan lọ́wọ́ ọmọ sánà ọ̀tá ló ti ń bèèrè ń tọ́ ọ̀tá lọ́wọ́ ọba ọlọ́run wá ṣe fún yóò á máa wọ òkú ìgbẹ́jọ́ náà wọ yóò ṣe sún ùzọ́nù yóò máa wọ òkú ìgbẹ́jọ́ náà wọ sánà ọ̀tá rẹ̀ eléyìí láàrin ìgbà tí ò dáa lọ́sí pé ìnàjọ́ òbí aláhàmùsùlá من وجهنا المتناهية وهو حديث صاع قد بعضهم ومن بعض محمد صلى الله عليه وسلم إذا حديث الإسناد هو إسناد في ضع لكن معناه صحيح وأني عليه الصلاة والسلام أتاني جبريل عليه جبريل وهذا من ذكر فقال وابن يا محمد يا محمد فقلت يقرأ عليك السلام أنا أمشي ما سلام عليكم ويقول الله عنه قال إن من عبادي من, لم من لا يصلح إيمانه إلا بالغنى أي من لا يصلح إيمانه إلا بالغنى ọlọ́wọ́ bàbá ni wọ́n gbé ní àwọn ọ̀dọ́ wọ́n gbé ní àwọn ẹrú mi lọ́dún wípé kò lè fún ìgbàgbọ́ rẹ̀ ṣe àyàfi kò lè kò tó lówó ìgbèrègbè náà wọn ọrú mi lọ́sí pé ìgbàgbọ́ rẹ̀ ló dá àdúgbò náà bá ti kí ni kọ́ bá sọ̀rọ̀ mi. wọ́lọ́wọ́ àpòrọ́tùhù wọ́lọ́wọ́ àpòrọ́tùhù lẹ́kẹ̀kọ̀ ọlọ́run ní ẹrú mi lọ́sí pé kò ní ìgbàgbọ́ rẹ̀ ló dá àti ìṣe lọ́wọ́ yìí tí bá sọ ní sálẹ́ kàkó bá dìde. ìgbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ kò ní dá kò ní túbọ̀ bẹ̀rẹ̀ ṣe tí bá tó ń sá lákà kò bá ní kíni kò bá ní kíni. kọ́lọ́ kọ́lọ́ wa ní wa inna min ibadi man la yuslihu imanahu illa bil qilla wa law adnaytuhu la kafar. ìsì nínú àwọn ẹrú mi lórí pé kò ní túbọ̀ àgbọ̀ ọ̀yọ̀ ṣe ìgbàgbọ́ ọ̀yọ̀ lé dá ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó gbé nǹkan pé ṣe báyìí ní ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n lọ́wọ́ abúlé tó wọ́n lẹ́kẹ̀kọ̀ tí ní ọlọ́run bá fún owó ti bá lọ́wọ́ lọ́wọ́ ní bá ní kìrì Allah الله قال وإن من عبادي من لا يصلح إيمانه إلا بالسخط بالسخط إذن نبع عيون لكيبه ìgbàgbọ́ tí èyí dá àyàfi kó wà itu ààrẹ kó kó wà lórí ààrẹ kó dá láàrẹ ọlọ́run wà láwọ́ Walau anhaq tumu la wọn Ini kú Allah SWT berkata, ìgbàgbọ́ tí wà inna min ibadi man la yẹ fíṣù ìmánu ìlà bìtìhà

ó ti fi fẹ́ẹ́ gbé igbó ń bèrè lọ́dọ̀ ọlọ́wọ́ bá yẹn tọ́lá àwọn bá yẹn fún òbájú ìdàkudà. ó ti fi fẹ́ẹ́ gbé igbó tí ń bèrè lọ́dọ̀ ọlọ́wọ́ bá yẹn fún wọn ní òbájú ìdàkudà. ipò tó wà yẹn náà òun ni kò tó dáa dùkú lọ́wọ́. lọ́sí gbé láti wá ọjọ́ ìdábà máa tó lọ fẹ́lẹ̀ tí ìta tí kò sábà tẹ̀lé tó bá dà níbi ìlú ànábi òbí pọ̀ fọ́nà rẹ̀ alhamdulilayi lẹ́yìn ní máa ti ṣe sínú sọ̀dà hàn. nígbà tí ìdílé àbájá ìṣẹ́lẹ̀ bí ànábi òtútù pọ̀ fọ́nà rẹ̀ alhamdulilayi lẹ́yìn ní máa ti ṣe sínú sọ̀dà hàn torí bọ́lá ọ̀rọ̀ sùpánù wọ̀ sàárà ẹni ló mọ̀ nípa ní tó ga fún wa ọlọ́run àti tẹ̀lé mọ̀ pa ẹ̀. òun ẹni pé tí ẹni bá ti ń bèèrè ìtọ́lọ́wọ́ ọlọ́run sùpánù wọ̀ sàárà tẹ́lẹ̀ ní tó ń bèèrè yìí ọlọ́run bò tí ìbá ṣe fún àbí ọlọ́run bò tí ẹ̀ ṣe fún لظهروا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير ọlọ́run àti ìgbàlá ọmọ sùpánù wọ̀sánlẹ̀ tí bá tẹ́lẹ̀ ọ̀rọ̀ àti orin ta fọ́nà ẹ̀rù mi lábọ́gọ́ fìlẹ̀ àrùn ọ̀bá gba inú àlẹ́ nílẹ̀ ọ̀bá jìdàkúdà ọ̀bá jìdàkúdà ọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n takọ̀rọ̀ sọ lọ́wọ́ subhanahu wa ta'ala àmọ́ wọn náà bá òun máa sọ ọlọ́run tó òun yóò yí wo bó wọn náà rẹ̀ wọ́n máa wọn náà bá subhanahu òun ló máa ń pa wa kí ni wọn tẹ̀dọ̀ wọn náà ló dún máa ń báyìí ìdájọ́ tí wọ́n bá ṣe fún wa yóò máa jẹ́ pẹ̀lú wa kò ní sọ wájú pé kí ọlọ́run olùsọ wá nígbà kúdà ọlọ́run bá lórí máa ń pa ẹnu òbí ṣe fún wa wòlé lọ́dún pé ẹwọ́ òbọ̀lọ̀ mọ́ òun kú òbẹ̀lẹ̀ mọ́ ọ̀sán àánú wọn náà rẹ̀ tó ń bẹ́ẹ̀ sì máa lo èròǹgbà tí ò da pẹ̀lú mọ́ ọ̀sán àánú wọn náà rẹ̀ lára ẹ̀ṣẹ̀ ńlá ni èèwọ̀ ni kódà ìmọ̀kọ́gbẹ̀ náà mọ̀tò lọ wọ́n ní ولا تستطيع لا يستطيع فضل الله سبحانه وتعالى ولا يكاد ما يديرون تو الله سبحانه وتعالى أليس أن على طبيعي كنا ما يديرون تو تو الله سبحانه وتعالى اسمه كبائن الكبائن الكبائر كبائن وإن ويقول الله عقيا أن تو ده الله سبحانه وتعالى هنا عدم الثقة بمن هو لا أصل كلمة فقط الله سبحانه وتعالى kẹwọn bá gbọ́ sílẹ̀ lọ́wọ́ ọmọ sùnánù wọ̀tá rẹ̀ kẹwọn bá gbọ́ lọ́wọ́ ọmọ sùnánù wọ̀tá láàá tó yàn ń gbé òkú rẹ̀ fọlọ́ ọba yìí láàá tó yẹ kàn yín dá fọlọ́ ọba yìí. nítorí wọn gbá alẹ́ nǹkan mi ó fọkàn tán nǹkan mi ọmọ sùnánù wọ̀tá ti gbé bàtọ́láwọn bá sọ̀rọ̀ fún wọn nípa àwọn tó ń lè èròǹgbà tí ò dáa àwọn ọba ní bẹ́ẹ̀ zọmẹ́ntùm ayẹyẹn ni ẹ̀wọ̀n kọ́lìbà rọ̀súùlù wọn ni mìíràn ìlà àhàlìyìn àbàdà بل ظلموا عزا ينقلب الرسول بل ظلمتم عزا ينقلب الرسول والذين بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهلهم أبدا وظن ذلك في قلوبكم وظننتم وظن ذلك في قلوبكم وظننتم ظن السيء وكنتم gbóò ńgbà tí ò dàgbà lọ́wọ́ ọlọ́run wá fún wọn láwọn kùn rẹ̀ ọlọ́run bá ní ìwé ní ìwé tí láàpọ̀ ìwọ̀kùn. ọlọ́mọ ilé bá gbé ọmọ òkú pẹ̀lú ọmọ pàánù ọ̀tà ẹni tí ò rí lára yìí. sọ́ra láti mọ iye Ipò bá wà ní òun ni ọlọ́run pọ̀ mọ́ ìlú gba fún ọ̀yí. Lẹ́sìn pé àdìsí ta kàfọ́ alẹ́ kan àdìsí Jibril àdìsí ọlọ́. Ibẹ̀ náà ọlọ́ ibẹ̀ Jibril ọba jẹjọ ọmọ ọmọ sọ̀rọ̀ sọ̀dọ̀. Ó ní ọlọ́run bá sọ pé àwọn ẹ̀hún gbé náà ọ̀rẹ́ mi jọ sí pé ìgbàgbọ́ ti òní lálàáfíà àdìsí fún lówó. Tí bá sọ tálákà lórí ìdìkèfèé. Ibi ìlẹ́lá àwọn ọjọ́ mi, àwọn ẹrú ìjọba ń gbé ìgbàgbọ́ ti èmi lẹ́lá àlàáfíà àti kí ó jẹ́ tálákà. Tí bá fi lọ́wọ́ yóò lè gbà mí. Ibi ìlẹ́lá àwọn ẹrú ìjọba ń gbé àyà ìgbàgbọ́ rẹ̀ lẹ́lá àti àyà tí kí n ṣe àdánwò àwọn ọ̀sùn tó bá lọ́gbọ́n bá ti jẹ́ ẹgbẹ́ lálàáfíà ni òun náà fi kàrí èsì ń bẹ́ náà ẹ̀rù gbé àyà àti kí n fún lálàáfíà ni tí bá gbé àbáwọn àárẹ̀ sí ó lè kí ni ó lè kàrí ṣé ìwọ̀n àti ìwé ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ wáyé ẹlòmí àdánwò àrùn ẹ̀wọ̀n gbé o ti fojú wọlé káàkiri lójú ìwé aláwo ló ń lọ ní onífá ló ń lọ ṣọ́ọ̀ṣì ló ń lọ gbogbo ẹ̀ ẹ̀yin náà wò látara àdéhùn ọmọ ọgbà tí lójú yẹn onídàkúdà ẹlòmí sì ní tálákà ni màtó sì lọ ẹmọ yìí mọ́ṣáláṣí déédéé kódà kó tó pè yín ìwọ̀n ẹ bá di wọn àbọ̀ àkípọ̀ àkípọ̀ ìjọ náà lójú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó mọ́ mi ọ̀ tó dáa rí. ìwọ̀n àwọn akọ́ bí ìwọ̀n àwọn kò ní kí ọmọ tó ń gbọ́dọ̀ bí ìwọ̀n ojú òun náà kò ní kí ìjọ òun wà lọ́bí. àákìrì òun jẹ́ wà lọ́bí. tó bá di mọ́tò àti sáà àti tó bá di àtúntò bẹ́ẹ̀ jẹ́ kó lọ́bí máa délé lẹ́sùn àlọ́ ìjẹun ìrẹ́wà wò. ẹ̀nà ìgbà tó wà bá ti fún yìí ṣé ó ń kó bá a sí ní àdókùtì ẹ̀ṣọ́ yìí wọ́n kó bá nínú mo lọ sí pé láàrín ẹ̀kọ́ tá a kọ́ nínú ìyá kan náà àdúgbò ìyá nínú sàyìn òun náà ní pé kí ẹrú kó gbé ọkọ̀ lọ́wọ́ sùpánù wọ́n tàà ní. àìsàn àárẹ̀ ó dúró ìpìlẹ̀ méjì ìfọkànkọ́ lọ́wọ́ sùpánù wọ́n tàà rẹ̀ ìgbà lọ́wọ́ sùpánù wọ́n tàà rẹ̀ àbẹ́ àwọn ti kọ̀tọ́ náà wọ́n sùpánù wọ́n rẹ̀ agbára lọ́wọ́ sùpánù wọ́n tàà rẹ̀ àwọn náà ń gbé ẹwọ́ òbọ̀dọ̀ mọ́ òkú sọ́nà wọn tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run bàbá wọn bá ti ṣe fún wọn lọ́mọ pé kò sí ìṣòro wọn tó òun ló dáa jù fún nígbà yẹn. àyíkó ti dáa yára wà fún wa láwọn àdébà màá nínú wọ́n náà ní ìwà tí tó bá dé náà ní وإياك أن أن الله سبحانه وتعالى بنبيه وكرم وعزه وفضله أن يزيد لي وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أن الله سبحانه وتعالى أن يسلم البيت أن يسلم صلاة التسليم أن يسلم إتباع الله إتباع الله سبحانه وتعالى قال ما شئت بمن وكرمه وعزه وفضله هذا وصل اللهم وسلم وبارك على نبيك ورسولك محمد وعلى آله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك السلام عليكم ورحمة الله وبركاته